Thank you. وذلك هو آه، وذلك هو الغيبة هذا المرض هو الغيبة وذلك عباد الله أن الغيبة كبيرة في ثبات الذنوب وقد حذرنا الله سبحانه وتعالى منها كما حذر النبي صلى الله عليه وسلم آه، أيضا منها وما الغيبة عباد الله الغيبة كما عرفنا النبي صلى الله عليه وسلم ذكرها قال بما يقرأ وهذا ثابت عن النبي صلى الله عليه وسلم عباد الله اعلموا ان الغيبه لا تاتي صاحبها بغير بل ياكل حسنات بل تاكل حسنات صاحب الغيبه كما تاكل النار الحطب وذلك في يوم القيامه قال الله تعالى يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعد الظن ولا تجسسوا ولا يرتفع بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وفي هذه الآية دليل واضح على تحريم الغيبة والغيبة عباد الله أن تذكر عن أخيك شيئا يقرأه في غيبته حتى يذكره بشيء يكرهه لكن ذلك في غيبته ولما صار النبي صلى الله عليه وسلم اصحابه عن الغيبه قالوا الله ورسوله اعلم قال النبي صلى الله عليه وسلم مثلما اخاك بما يكره قالوا ان كان في هذه ما اقول قال ان كان فيه ما تقول فقد استفتى وان لم تكن فيه ما تقول فقد فهمت وفي هذا الحديث أيضا دليل واضح على أنه لا ينبغي لنا أن نذكر أخانا فيما يقع في غيبته وهذا يعني كما ذكرنا آه، من كبائر الظنون لذلك أصل لنا الله سبحانه وتعالى بعقل تحت أخينا ليسا تذكيرا لنا من هذه آه، الخطة القبيحة أدعو الله سبحانه وتعالى أقوى الناس بما شاء الله يا الله سبحانه وتعالى إلى الله ورحمة على النبي أدعو الله إلى أن يكون يوم القيامة أيام الله سبحانه وتعالى أبدا أن الله غير رحمه إذا قال لما يقول الله الله سبحانه وتعالى ونحن اليوم لكن إذا قال لما يقول الله سبحانه وتعالى إلى أن صلى الله عليه وسلم òun náà ló lórí nínú gbogbo rẹ̀ káwọn ní ma kí àdádálẹ̀ ti wú ní àdádálẹ̀ àlù ní àdádálẹ̀ ti gbé ọ̀sẹ̀ yìí kankan kálẹ̀ bá àlù àgbàlù máa gbé ìyàtọ̀ nínú náà síwájú ọ̀gbìn àti ìyàmà ẹ̀yọ́ ìjà máa ń ká wọ́n kàálá ẹ̀yà mẹ́wàá lọ́wọ́ ká wọ́n kàálá kápáyà rẹ̀ gẹ́gẹ́ bí òmìnira rẹ̀ tó máa wá láti ẹ̀ nínú àlùkò àrùn gẹ́gẹ́ bí àti ìṣọ̀lá àti ìwọ̀sálà tó máa fi máa ń fi wá lókòrò lọ́dún ìfáyà ọlọ́run ká wọ́n kàálá kalau lima sih payah Allah Subhanahu wa taala ini untuk pada diri menjadi dua dan menjadi dunia akhir muslimin maka pada kami Allah Subhanahu wa taala eh, ya Allah Subhanahu wa taala kita kita berharap orang yang berharap kepada diri nah kita yang pemahaman orang yang datang menjadi pemakan ini untuk itu kita boleh kita tak boleh mengkaji orang yang datang ini orang yang masih lalu jawab òun náà ní kankan tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ọlọ́run wà nígbà láti ọ̀gbọ́n akáyìnà ní sáàtì ọ̀bá wà ní pẹ́lá tó náà ti rọ̀ àgbo bẹ́ẹ̀. kí ni nǹkan yìí òun náà ní àlùbíìbà àlùbíìbà òun náà ní ká máa sọ̀rọ̀ èèyàn lẹ́yìn òun náà ní ìwà máa pè ní ọ̀rọ̀ ẹ̀yìn òun náà pè ní àlùbíìbà ẹ̀ ní àlùbíìbà yìí nínú àwọn ọ̀sán tó jẹ́ pé ó tọ́ka sí bí òun bẹ́ẹ̀ sí àwùjọ ní ìlú tẹ̀ máa yìí máa tẹ̀lé láàárín àwọn àwa àwọn tí wọ́n lè torí mímọ̀ àwọn tẹ̀lé láàrin àwọn tọ́lá bá lórí àwọn tí wọ́n ẹ̀kọ́ ìmọ̀ káàkiri kọ́dà àwọn tẹ̀lé ẹ̀ ìdàgbòlámà lọ́dọ̀ àwọn àpá àti ẹ̀kọ́ mímọ̀ káwọn sọ̀rọ̀ alẹ́ ní lẹ́yìn ẹ̀yìn ilé àwọn tẹ̀lé pọ̀ ẹ wá ní iná tó yẹ kí ìbàdí kò lè bàjẹ́ wa dáadáa òṣèlú tó lè sàlàyé ní ìbàdí wa bí ọ̀nà tó ju bí àlẹ́sọ̀ wà wà ní ìwòsàn dáa bá dáa ti tẹ̀síwò wà lọ. àlẹ́ lọ́jọ́ kan pé èwo kí ni wọ́n ń pè ní bíbà wọ́n ní wọ́n ń pè ní bíbà yóò ṣe àwọn àwọn olùlù fún àdàm wọ́n ní àwọn àwọn àwọn àwọn àdàm ìṣẹ́ rẹ̀ àwọn ni wọ́n ní màjù àwọn sáré pa máa ń wí eléyìí nígbà táwọn bíbá béèrè kọlọ́ wọn lọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ti pé pàṣẹ bá máa kan yàrá ọ̀nà ẹlẹ́gẹ̀ẹ́jì òun náà ti pé nígbà tí wọ́n bá rọ̀ kan yẹn àmọ́ tí wọ́n bẹ́ẹ̀ sí àdéhùn ọ̀gbáwà lẹ́wọ̀sálàmù wọ́n tún pé ó fẹ́ sí àdéhùn ìmọ̀ báwọn látara ìdí ìdájọ́ ọ̀gbáwà lẹ́wọ̀sálàmù yẹn tó tí wọ́n bá béèrè lọ́wọ́ yẹn nípa àtàtẹ́yìn ọba èèyàn sọ pé Allahu a'lam Allahu subhanahu wa ta'ala òun náà lòún nípa jù. àmẹ́sọ̀lá wà ní ọ̀sẹ̀ làwọn bá tó wá bí àwọn sàhábà ìgbèrè kí ni ìgbà tí wọ́n pèrè nípa àwọn ọ̀rọ̀ àmẹ́sọ̀lá wà ní ọ̀sẹ̀ làwọn àmẹ́sọ̀lá ìlú ká àbáwá bí máa yẹ fà àmẹ́sọ̀lá ní nǹkan tí wọ́n ń pè àwọn náà tó bá kọ́ abẹ́ tó bá kọ́ nǹkan yẹn yóò kọ́ yóò nǹkan yóò kọ́ ọ́kà lẹ́yìn yóò kọ́ nǹkan yẹn kò ní fẹ́ fi hàn kankan wọn pa àwọn ẹ alẹ́sọ̀ bá wà lọ́sàlá alẹ́sọ̀ tó bá ti sọ lẹ́yìn ọmọ ìyá rẹ alẹ́sọ̀ tó tẹ̀lé wọn kiri kí bá. àwọn tàbí alẹ́sọ̀ wọn bẹ̀rẹ̀ síwájú ọdún nǹkan alẹ́sọ̀ ayé máa àpò àwọn àpò alẹ́sọ̀ ó dá tó bá yẹ pé ẹni tó ọmọ ìyá mi mo sọ ẹlẹ́yìn tó bá yẹ pé ní ìfẹ́ láàrin tó lọ́kọ́ ẹ àmàjà ìfìmàjà lọ́kọ́ ìmọ̀ àpárọ̀ ìmọ̀ àpárọ̀ lọ́tọ́ ìmọ̀ ṣe ìdá ìdí ìmọ̀ ìdá lọ́tọ́ mo wá sọ lẹ́yìn rẹ̀ ọwọ́ tó bá jẹ́ pé tí mo sọ lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe bí lọ́tọ́ kọ́ alẹ́sọ̀rọ̀ àwọn àdìmọ̀sọ̀lá alẹ́sìnká ẹ̀mí ìmọ̀ àtàkù tó bá jẹ́ pé tó sọ ọ̀fẹ́ lára rẹ̀ lóòótọ́ bàbá ìṣẹ́jà ìjàlú nǹkan náà pé ọ̀rẹ́ ìnáàmù nǹkan ọ̀fẹ́ lára rẹ̀ lóòótọ́ alẹ́sọ̀rọ̀ àwọn àdìmọ̀sọ̀lá alẹ́sìn òṣìṣẹ́ bí bàbá wọ́n iná fẹ́ fún bí alẹ́sìn tó wá jẹ́ pé tó sọ nípa ẹ̀hún kò sí lára rẹ̀ bàbá ìṣẹ́jà àbúrò rẹ̀ tó ti lé kàn sínú àlùkí ìbá láàrin òun náà lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn mo tún wá sí kí n kọ́ parọ́ ma irọ́ òun tó bá sọ lẹ́yìn ẹ̀ alẹ́sọ̀lá wa yóò sàlá alẹ́sọ̀lá wa yóò wà ní ìkà ìdè tó ṣe ìkà tí wọ́n pè ní bíbá tó látara lélẹ̀ òun náà láti pé ìsàtà àpè ní bíbá kò ní ṣe pẹ̀lú pé ẹni yóò ìgbà tó ṣe lóòótọ́ ni ẹni yóò ẹni pẹ̀lú ara yóò sọ ni àpòlọ̀ sọ ẹ̀yìn rẹ̀ ẹ̀ àwọn tí wọ́n wá ní ta bá sọ lẹ́yìn iwájú rẹ̀ títà àkọlẹ́yìn rẹ̀ yìí ẹ̀ ń ta bọ́lá kọ́ níwájú rẹ̀ ẹ̀ ń mọ́tí láyẹ̀ kó lórí ibà eré ìwé jẹ́ bíbà mi lórí pé ìṣẹ̀ kọ́lá ti tán wálé ẹ̀kúnú ṣáàkù máa ń wọ sàgbà eré ìwé ti èlú ẹ̀ ń gbàgbà wọ́n ayé wájá àwọn oríṣi ìlànà ọ̀ kí ni màá lò tọ́ lórí eré ìwé ìgbà yìí ẹ̀ àyàtà wúni láre orí kúkúnu ẹ̀ omi ìkànnì ìfẹ́ lára rẹ̀ orí kúkúnu tó wájẹ́ pé ìjọba sọ ojú ẹ̀ alájùmọ̀ wà wà alẹ́ wọ́sàlám alájùmọ̀ wá ju ìkànnì jẹ́ bíbà ìwà níbo láti wá máa bó ṣe lágbára tó ṣe ṣe ń tó òun náà ni lórí wọn lọ́wọ́ subhanahu wa ta'ala lọ́wọ́ bá lè jọlá tó fún wa nínú Al-Qur'an ọlọ́wọ́ bá lè jọlá yá ayé wa lẹ́yìn náà àmọ́ gbogbo ẹ̀yìn tẹ́ nígbàgbọ́ ẹ̀yìn òjò òdodo ọlọ́wọ́ bá lè jọlá máa ń pẹ́ òjò òdodo níbi àwọn ọ̀rọ̀ tí ọba jẹ́ pé ó kù káàtà ní máyì tí è ti àwọn ọ̀rọ̀ ẹni tí ó lè ṣe owó àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ subhanahu bá lè wà lọ ẹ̀yìn yá ayé wa lẹ́yìn náà ó túmọ̀ ìgbé ẹni onígbàgbọ́ ó ní bùkátà sí bí ìgbàgbọ́ yóò gbádùn ọlọ́ọ̀bà àdìsọ́lá fún ya ayọ́ àtẹ̀mílà ààrùn ọlọ́ọ̀bà àdìsọ́lá ní tó fún ẹ̀yìn mòmìnì òdodo ìtẹ́límù kẹfí ọdún ọgbọ́n ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ẹ̀jìnà sí ọ̀pọ̀lọpọ̀ àbá ọ̀pọ̀lọpọ̀ olùwòrò ẹ̀ mùsùlùmá àkókò iná lórí mùsùlùmá àkókò iná lórí eré mọ̀tẹ̀ náà láwùjọ adáadáa tó jẹ́ pé ẹlòmíì ó mọ ìdájọ́ lórí àbá nínú ìpọ̀ ẹ̀ nígbà ìwòrò pé báyìí nípò wa ẹ látara kúrò lórí títọ̀ àkọ́dá ìlú yìí máa sábò ní ọmọ kékeré látara rẹ̀ ẹ òní ọmọ látara rọ̀ ó débà jẹ́ ó ti tẹ̀lé lọ́nu wọn bẹ̀ sí ọmọ wa ti jẹ ẹni náà mo lọ wá pẹ̀lẹ́ kó owó tẹ̀lé lọ́rin tẹ òkú kí lẹ́yìn rọ́tù ni àti ọ̀bọ̀ sùhánù ó dára ọmọ ìjẹ́ni fún kẹ̀sí ọ̀rọ̀ sínú ọ̀dọ́ ó lè jìnà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àbá kámọ́ òwò ìbáyìí àbọ̀bíyà ẹ̀ ní nàbà àlọ́ bọ́ọ̀lù èsì anábìsọ̀ bá wà lọ́wọ́ sùhánù wọ́n tààrà ní pé bí àwọn apáka àbáwọn dáadáa ẹni ká máa jábà ẹ àwọn sùhánù wọ́n tààrà ní ẹsẹ̀ ìgbẹ́lẹ̀ àwọn sùhánù wọ́n tààrà ní ẹsẹ̀ ìgbẹ́lẹ̀ wọ̀lá àtàjẹ́ sàṣù ẹ má máa sọ fún ara yìí wọ̀lá àtàjẹ́ sàṣù àkùsọ̀ sọ̀sọ̀sọ̀ níbi àbàlá àmọ̀ sí ìjẹ́ta lọ wọ̀lá àtàjẹ́ sàṣù àkùsọ̀ máa sọ fún ara wa káma wájú ara wa káma wájú pé kí ló dé kí ló lọ gbogbo àwọn ọmọ báyìí ọlọ́wọ́ àti ìjọba ká ti fi ní ká jìnnà sí i wàlá ayé sábà àdúgbò gbà àbọ̀ ìsàmẹ́lò rẹ̀ ní ọlọ́ọ̀bà àdìgbọ́lá ní apáta ní oyin òwòlò wọn wá sọ̀rọ̀ apáta lẹ́yìn wàlá ayé sábà àdúgbò gbà àbọ̀ má máa sọ tọ́mọ ìyá rẹ̀ ó kórè àkókò bá sọ lójú rẹ̀ má sọ lẹ́yìn rẹ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá wá kò fi wá ó ní àyẹ̀kú àhàdúgbọ́n ayé àkúlà láti àárín ìdílé kúlẹ̀ lápá ilẹ̀ ìgbàdí ìgbẹ́ ni wọ́n á fi bẹ́ẹ̀ ṣe ẹran ọmọ ìyá rẹ̀ tó ti kú ẹ̀ wọ́n á di ẹran ìwà fún ọ torí ó jẹ́ ó ti nú mẹ́tọ̀ ó ti bàjẹ́ o tẹ́gbẹ́ ẹran ọmọ ìyá rẹ̀ wá fún ọ èso ti kú wọ́n á fi ẹran rẹ̀ wọ́n á ti rú wọn aláìsí di ẹ̀sìn láti jẹ́ pàtàkì ìgbòho ó ti kú ní àjọ ìgbé àtọ́rọ̀ ìmáàmì ti sọ̀rọ̀ lára wọn wọ́n jẹ́ ìrìn àwọn tí ò sí mọ́ ìlara wọn tó jẹ́ pé wò gba àlọ́ ànáwó tààlà gbọ́ àwọn tí ò sí àkọ́kọ́ yóò fi dàrú sí àmà tí pé ìyá náà fẹ́ tí wọ́n fi jẹ̀dọ́ àjọ fi dàrú sí àmà àwọn náà lẹ́yìn tí wọ́n jẹ́ ní ìyà yálà àwọn tè é jẹ́ ní àbí wọ́n jọ ọmọ nǹkan wọ́n ju ewé èèyàn wọ́n ju ọwọ́ èèyàn wọ́n ju apá èèyàn wọ́n ju gbogbo àwọn fẹ́ sí sí ilé ìyá èèyàn ẹni pé ọwọ́ ọba àti ìjọba sọ pé ẹni tó kó ìyá sí ẹni yóò jẹ́ pẹ́ tó ní tó jẹ́ kùjòrò yóò jẹ́ pẹ́ tó jẹ́ kùjòrò wọ́n wá sọ pé olè wá àtẹnuwé yẹn wá ẹ̀ ara rẹ̀ òbí máa má sọ pé àtẹnuwé yẹn wó tí wọ́n ló ti wá pé ìwé àti àwòyá ara ìwà wá nà nítorí kíni nítorí ayé nítorí owó nítorí ipò nítorí ọlọ́pàá àdìgbọ́lá wá ní ẹ̀yìn owó kò yà rẹ̀ pàtàkì ìṣòro ẹ̀ kò yà rẹ̀ láti fi ọmọ ẹran ọmọ ìyá ilé òru ọlọ́pàá àdìgbọ́lá ní ọ̀sẹ̀ tó wá tó bá ti wá ní báwọn lọ́wọ́ ti ẹgbẹ́ ọmọ ìyá ilé ẹ̀jẹ̀ láì wọ̀sẹ̀ tó wá lókùn ẹgbẹ́ wọ̀ lọ́kùn ọ̀tẹ́kùn bá ẹgbẹ́ rẹ̀ ọmọ sùn láti wọ́n tààrà àwọn tí máa sọ pé ìfúnmi lẹ́yìn pé kò sẹ́ni tí ó máa sọ kíbà ẹ tí ó máa sọ ìyàn lẹ́yìn ẹ tí ó jẹ́ kí ni táàkà ọ̀pẹ tó tẹ̀wé ọmọ sùn láti wọ́n tààrà nítorí pé àìsè wà lọ́sùn láti òun náà ló bá ẹ̀sìn pé ìmọ̀ sọ̀rọ̀ ọmọ ìyá ẹ̀ lẹ́yìn ẹ̀ lọ́nà tó tó tí wọ́n ń gba tó bá yìí ọba tí ìgbà jẹ́ yẹn. Ayá yìí, ó sọ kàkó akúlé lágbára tó. Ẹ àwọn onímọ̀ tó wá yọ ìdájọ́ kan wọ́n yọ ìtọ́jáde nínú ayá yìí. Yàtọ̀ sí fẹ́ ìkórira táwọn ọ̀rẹ́ bí a kórira láti jẹ́. Àwọn onímọ̀ sọ ní pé ká ní nígbà tá a bá gbé òkú bá gbé yàn tí òní lè gbé ní òní lè já jàre. Tẹ̀wá sí ẹ̀rọ òkú yàn máa jẹ́ òkú òní lọ́wọ́ bá jẹ́ rí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ ìyá rẹ̀ tí òsì tó bá wà nínú òkú bá wọlé. Báyìí wọ́n wá wà bẹ́ẹ̀ ni dàdá wà á náà fì yóò ti bẹ́ẹ̀ jàrá yìí wọ́n ti gbọ́dọ̀ ló ti sọ ní òun ló fẹ́ ti bẹ́ẹ̀ gbàgbé tó lára yé ní tó ń sàlàyé àmọ́ wa sọ lẹ́yìn rẹ̀ àfi wẹ̀ yẹn dàgẹ́ bí òkúta pé tí wàá fi ṣe wá ń jẹ ara rẹ̀ tó ń tẹ̀lé ní tí ò ní yíra padà tó ń tí ò ní sọ̀rọ̀. ilé yìí ló tún mọ̀ fún àti pé yàrá nínú bí ìgbà yẹn ti kú tó iná lọ́wọ́ subhanahu wa ta'ala lórí ìwé ìwà àwọn ọ̀rá yìí ẹ wá rí ìmọ̀ sọ̀rọ̀ ìyàlẹ́yìn àlùkíbà àlùkíbà ẹ̀ ẹ̀ẹ́dín bẹ́ẹ̀ tó jẹ́ pé àlàáìmú fèlèkìlùkọ́ ẹ̀ẹ́dín yóò máa ń lè ní ó pàdé fún kàyà ní ìjẹ́ ìdátọ́lọ̀ balẹ̀ pẹ̀lá dámẹ́ ìdí bọ́lọ̀ balẹ̀ pẹ̀lá ti dámẹ́ ní wọ́n ti dáyà ẹ̀wọ̀n sọ̀rọ̀ ẹ̀lẹ́yìn ìdí kókó ẹ̀wọ̀n ti ga ẹ̀wọ̀n ti ti ẹ̀ẹ́dín yà máa ń sọ àwọn kankan nípa rẹ̀ tó jẹ́ pé inú àwọn ìdátọ́lọ̀ inú ó ga ni ó dúdú ni ó nara ni ó pupa ni ẹ ó lè rí dáadáa ni àbí ó lè rí dáadáa ni gbogbo bá àwọn eléyìí ni àwọn àléébù tó ní ti pẹ̀lú kíni tó ní ti pẹ̀lú kíni kọ́ ni kọ́lọ̀ bá lè jẹ́ láti dá wa. ìdí máa ń bẹ́ nu àléébù tí ẹ máa ń fi sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn tó jẹ́ pé kíni tó jẹ́ pé kíni kúlù á gbọ́dọ̀ sọ ẹ̀ lẹ́yìn ti ọ̀rọ̀ ìwà rẹ̀ ẹ́ ibà àgbọ̀dọ̀ lọ́ bó ti wà lára onídíà ni ẹ pápíkù ni òkè ni àbúrò wọn sọ lẹ́yìn rẹ̀ ẹ àyàfi àwọn ìṣẹ̀lẹ̀ àyọkàlẹ̀ fún wa lápàdà sọ nípa rẹ̀ àbúrò wọn sọ lẹ́yìn rẹ̀ pé káàkiri àwọn sọ àbí ìṣẹ̀lẹ̀ yá ọjọ́ àgbákò onídíà tó yọ àwọn ẹ gbogbo àwọn ọ̀sán báyìí nínú àwọn tí máa kó nínú bíbà ni tá a ti gbọdọ̀ sọ àbúrò ẹ ọtí àwọn ọ̀sán ìjọ ìdílé yàrá ìgbẹ̀dẹ́ ọdún ní ìjọba ìlú gbòòrò ẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ ńláńlá nínú àwọn ẹ̀jẹ̀ ńláńlá tọ́wọ́ wà ní ìlú láti sí láti gáfẹ́ wàhá kọ́lá wàlá síyá wàlá hajj wàlá bẹ́ẹ̀ wàhá sí àmọ́ ẹ̀kọ́ ìhà ìhun kò lè fa ẹ̀jẹ̀ bíbà rẹ̀ wọ́n á fi ohun ti máa ti kò lè fa ẹ̀jẹ̀ bíbà rẹ̀ o kọ́dà ó bàrẹ̀ bá ti abájúmí ọdún kan lẹ́yìn ọdún kan gbogbo lára tẹ́ bá gbogbo ipa nígbà rẹ̀ ẹ àbúkẹ́ yóò ṣe nílé ìgbé yóò ṣe ìsìlá àbúkẹ́ yóò bọ́ pàbọ́sẹ̀ kó nínú àgbégbà yẹn ẹ kẹ́ yóò bọ́ra ẹ̀ kó níbẹ̀ ọ̀sán àgbà bọ́ra ẹ̀ kó bẹ́ẹ̀ á padà sàrẹ̀ ẹ̀ fún wa ẹ̀yẹ ló ń yàtọ̀ káàdì wọ́n dáadáa ẹ̀dá ló lè má ìpè àgbégbà tá a sọ yìí sí nínú àwọn àdáwò tí ó ti bẹ lára ahọ́n wa ni nínú àwọn tọ́lọ̀ ọba àdéjọ́lá àdáwò tó fi orí ahọ́n nínú àwọn ìdínà tọ́lọ̀ máa ń kà látara ahọ́n òun àti ìgbà wa bẹ́ẹ̀ bá ti mọ̀ sí àwọn ìjẹ́ oríṣiríṣi àwọn láwọn ẹ̀sán àwọn oríṣiríṣi ara tẹ̀ lóríṣiríṣi nínú àwọn alábàtúndínláàdì àbátúndínláàdì nínú àwọn abúlé amáwa òun náà lè gbé ibà wa ọlọ́wọ́ adébọlá ti sọ fún wa nínú àwọn buhari ọlọ́wọ́ adébọlá ti wọlé adákùnrin máa lè tẹ̀lé tàbí ẹ̀yìn nínú sábà wọlùbọ́kọ̀ wọlùbọ́kọ̀ كل ذلك كان عنه مسؤولا الله تعالى لا تكن ما ليس لك به علم اي لا تفرح ما ما تريد تقول لما يفعله ẹni wọn tọrọ wa kó wọn bá lè dá kankan àbúrúra sí kankan máa ń sọ jáde o dépò pé ó sọ wá sí dẹ́wù ọlọ́ọ̀bà àdìgbọ́lá ní iná sáwọn àwọn ìbáfà lágbàgbé sí rẹ̀ tó fi kọ́rọ̀ yẹn wàlúbàbọ̀rọ̀ àti òkú rẹ̀ tó fi nínú wọ̀lú àì àti ọmọ rẹ̀ tó kó ẹ̀yọ́ ẹ̀ ń kúlù láì kankan àìmọ̀ tó la gbogbo ẹ̀ pátápátá iná sáwọn àlùbáṣọ́lá ọ̀tún àdá kúlù láì kankan àìmọ̀ tó la gbogbo ẹ̀ pátápátá tó bá ti jọ́ ọ̀gbìn àti ìyá àmà ọlọ́ọ̀bà àdìgbọ́lá yóò béèrè lọ́wọ́ ẹ̀ bóòlù ti lo ìdí rẹ bóòlù ti lo ojú rẹ bóòlù ti lo ọmọ rẹ tó tó gba ọmọ ìjọ ọlọ́run bá ìjọ ló ń bèèrè lọ́wọ́ bá jọ ọjà sí àmà sábàtì wa mà bẹ́ẹ̀ inú òwúrọ̀ àwọn ọmọ báyìí òun náà ló wà lákọọ́lẹ̀ fún wa bí wọ́n bèèrè lọ́wọ́ wa bá jọ ọjà sí àmà lórí làwọn àti fara wa kó o níbi lọ́tọ́jẹ́ pé kò sábà ní wa láyé yóò sì kó ìlà wa bá jọ ọjà sí àmà عليه صلى الله عليه وسلم عليه من كان يؤمن àti ìdílé ẹgbẹ́ tó bá nígbàgbọ́ pẹ̀lú ọ̀wọ́ káàkiri wọn àárá tó ti gbà ọjọ́ pé tàbí àmọ̀ wọn àti ìdílé ìpàdé ẹ̀kọ́ láyọ̀ rẹ̀ àti ìdílé ọ̀rọ̀ dáadáa ní kó wọn kọjá ìlẹ̀ mọ̀ rẹ̀ àwọn ilé tó mọ̀ pẹ̀lú òsì dákẹ́ ẹ̀ kò sáfúrú ní kéèrò dákẹ́ àwọn tó tó wá dákẹ́ báyìí ẹ̀ ó dákẹ́ ẹ̀ wọ́n ní àdúgbò tó bẹ́ wọ́n ti fún ní sàlá wọn àwọn kájá lẹ́wọ̀ wọn láì ẹni tí èsè kiri láì sábìlì sábìlì tí ń kọ̀ ẹni yóò sọ̀rọ̀ tó dákẹ́ ààrẹ wọn lára ẹ̀ ó ti kọ ìjẹ́jẹ́ ẹ̀sùn abẹ́rẹ́ sọ pé àìsàn báyìí ní ìwọ̀n náà àbí ìjọba yìí ní omi wí ẹni kí ló kí làwọn gbọ́ àìsàn tó tó lọ tòkúrò àwọn ọ̀sán yìí nínú àwọn ọ̀sán tí wọ́n sábà ní fún yàn òun náà ti pé kí ni òun náà ti pé gbogbo ẹnu ara ẹ̀ kó tí a bá ti mọ̀ sí ọ̀rọ̀ tó jáde lẹ́nu yàn èyí sọ̀rọ̀ tó dáa tí òun rẹ̀ kí èkó àgbo òṣèlú nínú àwọn ọ̀sán tó láyàn ẹ̀ tó láyàn kó níbi diambat wa bila kiyaman aku lima tasbahu lahu wa atasiru lahi wa lahu wa isra'il mu'minin syurga Thank <clears throat> you. شيء أكبر من هذه الفتن قد تؤدي إلى الفساد في الأرض قد تؤدي إلى عدم اتباع كل أمور الأرض قد تؤدي إلى تؤدي إلى تعداد فطنه فطنه لكل الأرض ولذلك قيمة قيمتهم يعني أشد وأكبر من قيمة غيره واعلموا عباد الله أن القيمة تكون في بعض المواقف كما ورد ذلك عن النبي صلى الله عليه وسلم وذلك عند النصح للمسلمين وذلك عندما عند الاستشارة آه، عن امر من الامور او شخص من آه، الاشخاص وفي هذا الموقف آه، يجب ان يقال ما يعرف ولا يعتبر ما يقال قيل في شرع الله والدليل على هذا ما ورد عن النبي صلى الله عليه وسلم ان فاطمه بنت قيس رضي الله عنها جاءت الى النبي صلى الله عليه وسلم فاخبرت النبي صلى الله عليه وسلم بان ثلاثه من اصحاب النبي صلى الله عليه وسلم خطبونا وهم معاويه وهم معاويه وابو جهل وابتسام بن الزبير رضي الله عنهم ومن اخبر النبي صلى الله عليه وسلم بهذه الصحابيه رضي الله عنها صلى الله عليه وسلم أما أبو جهم أما أبو جهم فضراب الإسلام وأما معاوية فمشروع لا مال له عن به أسامة وبهذا الحديث ذكر ما في عليه الصحابيين الصحابيين من العيب وذلك في موته النصح للمسلمين ومن اجل ذلك قال العلماء ان التحذير آه، من آل البدعة آه، الذين يفسدون في الأرض بإلائهم التحذير منهم وذكر آه، مفاسدهم ومفاسدهم ومفاسدهم وهذا لا يحرم في شرع الله سبحانه وتعالى لأن في ذلك نصحا للمسلمين أدعوكم الله سبحانه وتعالى أطلع الكافي جمهور فيها محمد صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى ثم بارك على النبي أتوب بعضها لله نجد في الجواب إلى القيامة ẹ̀yọ́ sí àwọn subhanahu wa ta'ala ẹjá ló lè mọ̀ sí pé ọ̀rọ̀ ẹ̀yìn èyí tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀yìn yìí ó burú jura wọn lọ àní ní ìṣesí tí a bá gbà tá a bá ti sọ̀rọ̀ èyí àti ní nǹkan tí ọ̀rọ̀ èyí ní nǹkan tó bá lè dá sílẹ̀ ní máa ọ̀rọ̀ ẹ̀yìn ní máa mú lágbára jura wọn lọ ẹ̀rí ọ̀rọ̀ yìí dáàtọ́ nípa àwọn èèyàn lásán nínú náà nípa àwọn àwámù náà àwọn èèyàn tó wà láwùjọ ọ̀rọ̀ yìí dáàtọ́ nípa wọn ààrẹ ti ní ọ̀rọ̀ èyí nípa ẹni tó bá jẹ́ olórí ìlú láwùjọ ààrẹ ti ní ọ̀rọ̀ èyí nípa ẹni tó bá jẹ́ àbá nínú àwọn ọ̀rọ̀ ó ti lẹ́yìn ó ti kó àyẹ̀bá olórí ó ti kó àyẹ̀bá ìtẹ̀lé àti olórí ó jẹ́ pé a ti sọ olórí yẹn tí ò wúlò yẹn tó yẹ̀ yẹ́ lójú àwọn èèyàn látara bẹ́ẹ̀ wọ́n bá pàṣẹ òní tẹ̀lé tó bá sọ̀rọ̀ òní gbà wọ́n bá tó bá ikú bẹ́ẹ̀ ọ̀rẹ́ ìdíwọ́ títí ọ̀rẹ́ lọ́wọ́ àkọ́ wọn bá pàṣẹ bá ti rí pàṣẹ bá ti rí nígbà rẹ̀ tẹ̀lé bá ti bàá jẹ́ lẹ́yìn tò látara ìdílé àwọn ìlú pàṣẹ nígbà tààrí àwọn pé ní ti ìdí ẹ̀jẹ̀ àti máa dábàrà àwọn tí máa ń tẹ̀lé ẹ̀wọ́ àti máa dábàrà ìgbà wọn. ẹ̀rù tí wọ́n sọ àwọn ọ̀tá alá bá a ti wá ní lápọ̀ rẹ̀ yìí kò lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn àwọn àlàfo náwà ọlọ́wà àti ọlọ́yọ̀ kalẹ̀ fún wa láti máa tẹ̀sán ọ̀la wà ní ọ̀sán Ojúbọ̀tà bá sọ̀rọ̀ ọ̀nà lẹ́yìn bẹ́ẹ̀, a nípa ilé ìfúnmẹ́jẹ̀, a nípa ẹ̀yẹ fún ẹ̀tọ́ tẹ̀síbà, ẹ̀ sí àwọn àyè yìí, òun náà ní àyíká bá ti sọ̀rọ̀ láti fi ṣe ìdí fún mùsùlùmí àyíká bá ti sọ̀rọ̀ láti fi gba mùsùlùmí nímọ̀ràn lórí kàdáadá bẹ́ẹ̀ lọ́dọ̀ pé ẹni wá bá wa ó wá wá ní ìkàkà lọ́wọ́ wa nípa ẹnì kan tí àjọṣepọ̀ fẹ́ pa wọ́n pọ̀ lásìkò yìí tún láti fún wa ká sọ ọ̀tọ̀ ẹ̀yẹ́ sábà tó ilé tó yẹ ilé tó bí àwọn tí wọ́n kọ́ wọn bẹ́ẹ̀ àbí ilé tó kọ́ sọ́kọ́ra wọn ilé tó tó lára bí àyè àbí ilé tó jẹ́ tó yẹ tó bí àyè ńlá ilé òṣèlú ilé òṣèlú ní àkókò ẹ̀jẹ̀ ilé tó tó mẹ́lọ yìí ilé tó bí àyè àwọn bẹ́ẹ̀ lọ lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àbá àmá ẹ̀yà àbá àbájá lọ bẹ́ẹ̀ lọ lè kẹ́kọ̀ọ́ ẹ̀yẹ́ wá máa sẹ́ta ìṣọ́ọ̀kún àmàlàdí àwọn àmàlàdí àwọn àmàlàdí nípa rẹ̀ tó jẹ́ pé àìsí ìyẹ̀gẹ̀rẹ̀ àti yíyọ ọ̀rọ̀ èyí ẹ̀jẹ̀ àbáwọn èyí sílẹ̀ àti àwọn tí yíyà dára rẹ̀ fún ẹ lọ́wọ́ ẹ̀ tọ́jọ́ pé bóyá kò ní gbogbo ọ̀rọ̀ àwọn èèyàn láyé èyí tún láti fún ẹni tó máa gbé lọ́wọ́ ẹ̀ fún àlàyé ẹ̀ kọ́lá yìí fi ìjọba yẹn pamọ́ káláì tàlàyé rẹ eléyìí náà àwọn olùkọ́ àtìmọ̀ yóò wọ́n jẹ́ láwùjọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ bóyá lápèjúwe ẹnì kan bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ wọ́n kan ẹ̀ ó wá ìjà ẹ̀dúrẹ́kẹ̀ yìí láàrín àwọn kálájá ẹ̀ ń kílẹ̀ ìsọ nípa rẹ̀ ẹ̀ ń olùfẹ́fẹ́ òkìlẹ̀ ìsọ pa rẹ̀ olùfẹ́fẹ́ ẹ̀ bá mọ̀ nípa alágbájá tó dé ìlọ rẹ̀ ẹ̀ àwọn ọmọdé ẹ̀ bá mọ̀ tó bá mú díẹ̀ káàdó tí ó lè kó ìpalára bá ọmọ òbí yìí nígbà tí ó lọ lápapọ̀ ní àwọn ènìyàn ní wọ́n jẹ́ kó dá ìlọ ìjà ìlọ ìbọ̀ọ̀ àwọn mẹ́rin náà tó yẹ pé kí wọ́n máa lòdò tó bẹ́ẹ̀ kí tàbí ń kojú ni nínú ba rẹ̀ kí tàbí ń ṣe kéyìn ó tàbí ń ṣe káyì ni wọ́n wá lé títà yìí wá ní ìfẹ́fẹ́ ó ti lápẹ̀rẹ̀ pé túnà lé ìgbésẹ̀ yìí ẹ̀ ń wá lè wá ìlú wá wá lọ́wọ́ rẹ̀ láti ká sọ fún pé tó kí ń gba ẹ̀rọ àti òkú rẹ̀ ẹ̀ òun kà tẹ́lẹ̀ nígbà ń bọ̀ nígbà tẹ́lẹ̀ àràlà yìí èyí tó ń ń wọ́n ọgbà ìdá ìmọ̀dá ìdá àwọn máa wà lọ́rọ̀ ẹ̀ ń láti ká lówó yìí tọ́wọ́ kó fẹ́ òjò ẹ̀ tó ló ń lọ amọ́rọ̀ rẹ̀ olóko tó kọ́ra rẹ̀ wọ̀ ẹ̀ tó bá ti fẹ́ kí wọ́n kò dá àtọ̀ yìí sí pé àwọn bínú àwọn bínú olúwa bínú náà òtítí òní ṣe ẹ̀ òtítí òní ṣe ń wíyó wọ́n dà ìyàwó lé àkọ́kọ́ àlùkò ìpẹ̀lẹ́ báyìí náà ń gbàlá wá láàrin bá ti kàyà àti ìtúlẹ̀ náà ìlú bá ti tún bàbá jẹ́ nínú ìtàwé tó yẹ wẹ́ tí ọba ní tún ìlúwa tó bẹ̀ wọ́n tàbí tó mọ̀ gbogbo àwọn ọmọ wà láàrin áàbù ìtawọ́ ẹ̀ àti àti mọ̀ ọ́ fún gan náà ẹ̀yẹ́ wà ní ìpè tó wọ́n tẹ̀lé wà láàrin gbogbo àwọn ọ̀gá yìí nínú ìṣẹ̀lẹ̀ àti láàrin ìgbàta abẹ́ká sọ ní nígbà tá a fẹ́ lọ wa eléyìí ó fi túmọ̀ pé wí ìwádìí máa pé obìnrin iná ó máa lọ lè sọ bá ẹni pé àwọn ìkọlá yìí ń tẹ̀lé ẹ́ wọ́n ní ìkọlá yìí mo ti gbé ìlọ́wọ́ ẹni kan wọ́n ló kúrọ́ ní ojúgbé ìlọ́wọ́ ẹni kan wọ́n lè máa ti láì wọ́n lè máa ti láì obìnrin wo ni sọ fẹ́nu yóò náà sọ pé mi yóò sọ pé òun ò ní títẹ́ ìpẹ̀lú ẹ̀yìn òkèlè oníkẹ́ ìkọlá yìí sọ ni wọ́n wá bá ipe àwọn ẹgbẹ́ àwọn nínú àwọn sàárì àtẹ́bí inú wọn òun láti wà áríyá wà ẹ̀ẹ́nú wọn òun láti àbújá wà inú wọn òun láti taniwà òun náà ni àbúrámá gbogbo àbúrẹ̀ dáwà nígbà tá àbúrẹ̀ dáwà bá ní sọ̀lá wà ní ọ̀sẹ̀lá ànábi sọ ọ̀rọ̀ pẹ̀lú tó mọ̀ pẹ̀lú wọn ànábi sọ ìdè sí wọn ẹ̀ ànábi sọ ìfẹ́ wàhálà àtẹ́rí yẹn àbújá àtẹ́rí yẹn dọ̀rọ̀ òmìnira ẹ̀ òun obìnrin kò wàá ṣe ṣe àbújá àti kí máa ń lórí níbi ẹ àdéhùn máa wà lórí àpò ẹgbẹ́ ẹ àdéhùn wa sọ fún pé wàá rí àtẹ rí ẹ wà pẹ̀lú òkun dáadáa lẹ́lẹ́wò ẹ táyíkà ni ẹ táyíkà para mu ni tó tẹ́fẹ́ kò lówó ẹ wò lọ́wọ́ àná ẹ wò láti tún parí ẹ wò láti tún parí ẹ tó máa rí àtà sọ yìí tó padà wá sí kíni ó padà jẹ àdéhùn mu nílé tó gbà lọ àmọ́ àdéhùn rẹ̀ àrẹ́sọ̀láwà lẹ́sọ̀lá pé a ń kì í ìsáàmà àrẹ́sì pẹ̀lú pọ̀tíjà mẹ́tẹ̀ẹ̀ta yóò ìsáàmà tó tó ti rí òun náà ti gbé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n bá mi nígbà tí ẹ̀rẹ́ ẹ̀ka nígbà tí ìsáàmù lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ máa ló mẹ́ta tó yẹ pé ní ìbáyé ó ti wù ìdí àkójá rẹ̀ ẹ̀ẹ́ tí wàá kọ́kọ́ mẹ́tẹ̀ẹ̀ta ló kọ́kọ́ mẹ́tẹ̀ẹ̀ta kalẹ̀ láti mọ wáyé àti sọ wá wáyé wọ́n sẹ́lá àti yóò yíwọ́ lọ́wọ́ àti ọkọ̀ yàrá wọn àti kókò sí kókò ká ní pẹ̀lú yàrá ẹni tó ń sọ̀rọ̀ nípa ẹni kọ̀ọ̀kan nínú wọn tí ọba wa ṣe pé á dákun ẹ bá yẹ wò ó ní ọmọ ìwé ọkọ̀ yàrá wa. ìbẹ̀rẹ̀ sì mọ̀ pé ó yàtọ̀ sí ìwádìí fún ẹni káfíń ìsìkáwọ̀ fún káfíń nígbà tó nígbà tó fi kò ní sáfẹ́ tó máa ń ṣe látara pé látara pé wọ́n jọ náà wọ́n jọ náà bọ̀ ọdún kan ní méjì wọ́n náà fẹ́ mọ ara wọn nígbà tí ẹ̀ sára yẹn ni. ẹ̀ tó lè mọ wa ẹni látara pé àwọn ẹni lọlé ibi ibi tí òbí tí òbá dá lára rẹ̀ kò ní fi hàn pàtó rárá. ẹ̀ tó bá ti tọ́jú pọ̀ wá yóò múra tó ti ó bẹ̀ ẹ̀ ń bọ̀ òdì sùn òdì àtàwọn ṣe ń fi níbi tẹ́lẹ̀ wọn mọ̀ náà ló fà tó jẹ́ pé alẹ́sọ̀lá wà ní sọ́lá àfikà wọ́n lè tó lẹ́sìn tàbá ni wọ́n lè tó lẹ́sìn yóò ṣe ní yóò ṣe òwe papọ̀ ẹ̀yọ́ ti àwọn ọdún fáwọn ọdún ààrẹ àwọn ọ̀nà yìí nínú àwọn ọ̀nà tí àgbàlá yóò wà fún ayé láti ṣe ní láti sọ̀rọ̀ èèyàn nígbà tí òbí bẹ́ẹ̀ ṣe láti ṣe ní láti ṣe ìgbàgbé àfihàn ní kéde pé àdáàtẹ̀lí ní àtẹ̀lí wọ́n tààyè kéde pé àwọn fi sọ̀rọ̀ rẹ̀ àwọn fi gbẹ̀ yìí láì fi gbẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ fi hàn yìí ẹ̀ àwọn òbí máa parẹ́ àwọn òbí máa tẹ̀lẹ̀ náà ni àwọn tó ń tẹ̀lé ẹ̀ tó àjòkó ẹ̀ máa sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wa ayọ̀ ìṣẹ̀lẹ̀ wa ìbáyé eléyìí náà ni òbí bàjẹ́ nínú pé nàìjíríà wo la fi ń ṣe fún àtàkùn ọ̀yẹ̀ nàìjíríà àti ẹ̀ la fi ń ṣe nàìjíríà fẹ́ tí ó lè fi pẹ̀lú yóò máa yípa rẹ̀ tẹ́lẹ̀ láti lè bá a fọ́ra láti bá a fọ́ ìpínlẹ̀ ẹ̀rọ ìyàwó àti ìjọba ara ẹ̀wà ní bíbà yìí nínú àbúrò rẹ̀ tó yóò kú òun náà pé tó bá ti sọ̀rọ̀ ìdàgbé yá ma ẹ̀ta sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn yìí yóò gba ìmọ̀ rẹ̀ lọ́wọ́ wa ó ti ní hàpù lọ́wọ́ wa ó lẹ́ pé yóò béèrè yóò wá sí yóò ti sàlápù yìí tó tayọ nínú tẹ́lẹ̀ àdáa wa òun náà ló ti yọ sí wọ́n fi ṣe olóore wa wọ́n fi ṣe ṣe nǹkan sí ọba ti déédé nígbà tó ọ̀rọ̀ tó nípa rẹ̀ wọ́n tó jẹ́ pé yorùbá ló wọ sọ̀rọ̀ rẹ̀ òun sọ̀rọ̀ báyìí láì sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ wọ́n láti pẹ̀lú ṣe ṣe tó yọ nínú àwọn tẹ́lẹ̀ àdáa rẹ̀ tí wọ́n wá yọ tẹ́lẹ̀ àd ní ìṣẹ̀lẹ̀ àgbà ìwọ́n fún báwo ni wọ́n á kú wọ́n á bẹ̀rẹ̀ lọ wọn àdéhùn ọ̀gá wa yóò sẹ́lá àdéhùn tó kù wọ́n ti wọ́n òun náà ni wọ́n kù nínú àbúrò àwọn ẹni yìí wọ́n máa wá kó nínú òṣùwọ̀n tẹ̀lé àbúrò wa ti fi dáadáa lẹ́yìn kù àbúrò wa kọ̀ sí látara bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ yóò wá bára ẹ̀ lẹ́yìn tó wọ́n tí ó dá nípa rẹ̀ jáde jáde yìí tẹ́wá ló lè sáwé jẹ́ ó sì yá bí náà eléyìí mo yẹn tuntun àrẹ lè kó lẹ̀ ẹ̀ àbúwẹ́ nínú ọ̀nà rẹ̀ jìn ìyá kó rẹ̀ ní ọ̀nà rẹ̀ jìn ìyá mọ̀lẹ́ tàbí ni àwọn àti ẹ̀wọ̀n àti fẹ́ẹ́ ni mẹ́ta àti ẹ̀lẹ́ ní ìtàrí lọ́dọ̀ rẹ̀ yìí àbí ẹni yẹn tá bá kọ́ fún yóò ṣe yóò ti dáa fún ilẹ̀ kìí ló máa lè sàn yóò dúdú jáì wọn ní ìwé lérò ní ìlú àìsèré àìsọ kí lára wọn wá lè abẹ́ni kú ó lè dúpọ̀ láyé kí lára wọn wá lè ìwé ẹgbẹ́ àwọn sì àwọn táàmù nípa rẹ̀ dáadáa àwọn àwọn ọmọ fáwọn yìí ẹ̀yìn tí ó ti tó lórí sọ̀rọ̀ lábúrú láwọn tẹ̀sí máa ń sọ ọdún wa máa ń sọ àwọn dáadáa tó wù nípa rẹ̀ dáadáa ó máa ń sọ nípa rẹ̀ ẹ̀yìn ó sì máa sọ àwọn ilé ọ̀dọ́ àdìgbò dáadáa ó sì máa sábà ń lórí ìdọ̀tọ̀ tó ti lẹ́yìn tó dáa ó sì wá máa sọ àwọn ilé ìfúnwẹ́ tó ti sọ̀rọ̀ láìdáa ó máa sọ àwọn ilé ìfúnwẹ́ látara ilé ìlú náà láti lọ wọlé ìlú wa ìka máa sọ èèyàn lẹ́yìn ó ti ẹgbẹ́ ìtẹ́sọ́rọ̀ ẹ̀kọ́ kó bẹ́ẹ̀ àtẹlẹ́yìn àtẹlẹ́wọ̀n àtàwọn àtọmọdéwọ́ ẹ̀ àtọ́ká àtọmọdéwọ́ káàkiri tẹ́yìn bá tẹ́yìn mẹ́ta bá lò ó ó kéré kájọ́mọ́ni pé kí wọ́n sọ ẹ̀yìn wọ́n sọ̀rọ̀ sí ọ̀rọ̀ náà tí wọ́n sọ yìí ẹ̀ àwọn sọ̀rọ̀ dáa wọ́n para wọn nímọ̀ràn ó kéré kájọ́mọ́ni pé ọ̀rọ̀ lọ́rọ̀ ìlànà ìwọ̀n sọ̀rọ̀ látara ilé ìdíkàjì náà ti rí wà nítorí ó lọ sí ìgbẹ́ni nígbà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 وإنا عذاب سبحانك الله وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله